alákòóso túnjí òjò ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà gbóríyìn fún ìṣèjọba ológun lórílẹ̀-èdè niger ìjọba ìpínlẹ̀ ondo ti mú ọjọ́ ayẹyẹ ìsìnkú fún olóògbé akérèdọ́lù ṣeun kútì ló ti ké sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà lórí ìwà ìdìtẹ̀gbà ìjọba lẹ́ka ìròyìn ilẹ̀ òkìrè ààrẹ Macron ló ti yan ọ̀dọ́ sí ipò alákòóso ní orílẹ̀-èdè France lẹ́ka ìròyìn eré ìdárayá Ahmed Musa ti sọ ọ́ di mímọ̀ pé àfojúsùn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ní láti gba ife ẹ̀yẹ AFCON ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ síkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sí ti ìgbọ̀yìn ká tó wọ́n ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀yìn lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ tv là lórí youtube ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò àwòlọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà lórí ẹ̀rọ ayélujára tiktok bàbá gbàgede ìmọ̀ là ń lórí tiktok ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti sọ di mímọ̀ wípé kí wọ́n lọ gbìnàyà ìgbésẹ̀ iṣẹ́ ìwádìí láti fi ojú òtítọ́ hàn látàrí bí wọ́n ṣe fi ẹ̀sùn kan ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ọmọ ènìyàn àti lílé òṣì lórílẹ̀-èdè nàìjíríà bẹ́tà edu pé ó lọ́wọ́ sí ṣíṣe owó ìlú ní ìṣekúṣe ṣáájú ni ààrẹ bọ́lá ahmed tinubu ti bu ọwọ́ lu ìgbésẹ̀ ìdádúró ojú ẹsẹ̀ fún alákòóso tó ń tán ìṣẹ́ ìṣẹ́ àti òṣè lórílẹ̀‐èdè nàìjíríà Betta Edu gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà Ajuri Ngalale ti ṣe kéde ìgbésẹ̀ náà nínú àtẹ̀jáde tó wáyé lọ́jọ́ ajé ó ní pé ààrẹ bọ́lá ahmed tinubu ti pàṣẹ fún àjọ tó rí sí ẹni bá ṣe owó ìlú ní kùmọ̀kùmọ̀ efcc láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ náà tó fi mọ́ gbogbo àwọn àjọ tó lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ìròyìn sọ di mímọ̀ pé wọ́n ti pàṣẹ fún alákòóso tí ọ̀rọ̀ náà kàn Betta Edu láti yọ̀ǹda gbogbo ìwé ọwọ́ rẹ̀ fún akọ̀wé àgbà iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọmọ ènìyàn bákan náà kò fi ọwọ́ sọ́wọ́pọ̀ pẹ̀lú ìgbìmọ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà kí òtítọ́ lè fi ara hàn lákòótán ààrẹ bọ́lá ahmed tinubu rọ ìgbìmọ̀ ìwádìí tí alákòóso fún ètò ọrọ̀ ajé àti alákòóso fún ọrọ̀ ètò ìṣúná lé iwájú fún láti ṣe ojúṣe wọn lórí iṣẹ́ ìwádìí èyí tí wọ́n gbé lé wọn lọ́wọ́ ọ̀rọ̀ awuyewuye pé alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé ọ̀gbẹ́ni olúwàbùnmi túnjí òjó pé ó kọ̀wé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí olùdásílẹ̀ iléeṣẹ́ kan tó gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọmọ ènìyàn èyí tí alákòóso Betta Edu jẹ́ adarí fún ẹni tí wọ́n ti ní kó lọ rọ́kúlé alákòóso Túnjí Òjó ẹni tó ṣe àfòmọ́ ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ ètò amóhùnmáwòrán kan lọ́jọ́ ajé pé òun kò sí ní ipò adarí iléeṣẹ́ náà láti ọdún 2019 tí òun kọ̀wé fi ipò sílẹ̀ bákan náà ló ti sọ di mímọ̀ pé pé iṣẹ́ tí owó iye rẹ̀ jẹ́ bílíọ̀nù mẹ́ta náírà ni wọ́n gbé fún iléeṣẹ́ Túnjí Òjó alákòóso náà sọ di mímọ̀ pé irọ́ tó jìnnà sí òtítọ́ ni gbogbo ọ̀rọ̀ náà pẹ̀lú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ iṣẹ́ ìwádìí fi hàn pé ìyàwó Túnjí Òjó Abímbọ́lá Túnjí Òjó ni ó jẹ́ adarí ní ilé iṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn New Planet Project Limited fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú ọkọ rẹ̀ alákòóso Túnjí Òjó ṣáájú ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ ìwádìí lórí ọ̀rọ̀ náà kí òtítọ́ lè ṣe bẹ́ẹ̀ fi ara hàn alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè láti orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbé oríyìn fún ìṣèjọba ológun tí wọ́n dìtẹ̀ gba ìjọba lórílẹ̀‐èdè Niger látàrí bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ yọ̀ǹda àwọn ẹni tí ó jẹ́ mọ̀lẹ́bí ààrẹ àná ní orílẹ̀-èdè náà Mohammed Bazoum àti ìyàwó rẹ̀ tó fi mọ́ ọmọ wọn ọkùnrin látinú ìhámọ́ ilé ìgbé tí wọ́n fi wọ́n sí ṣáájú ìgbésẹ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó wáyé láti ọwọ́ ẹnìkan tí ń ṣe olùrànlọ́wọ́ sí alákòóso lórí ti ìgbóhùnsí afẹ́fẹ́ lọ́jọ́ ìṣẹ́gun òní alkazeem abdulkadir pé alákòóso tuga ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ fún ètò ààbò sọ di mímọ̀ pé ìgbésẹ̀ náà ló lọ ní ìbámu láti dá àlàáfíà padà sí orílẹ̀-èdè náà bákan náà ni tuga rọ ìṣèjọba ológun junta ní orílẹ̀-èdè niger láti tètè dá ìṣèjọba padà fún ìṣèjọba àwarawa fún àlàáfíà láti fi ẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Niger àti ibi gbogbo tí ọ̀rọ̀ kàn ní orílẹ̀-èdè náà ìjọba ìpínlẹ̀ Ondo láti mú ọjọ́ tí ó jẹ́ ọjọ́ tí ó jẹ́ ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò máa ṣe ayẹyẹ ìsìnkú gómìnà olóògbé olúwarótìmí akérèdọ́lù ẹni tó jáde láyé nínú oṣù kejìlá ọdún tó kọjá níbi tí wọ́n ti kéde òkú rẹ̀ ìpè ó jáde láyé látàrí àìsàn kan tí ó ń bá fínra ní báyìí wọ́n ti wá mú ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún 2024 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹyọ nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ gómìnà Lucky Ayédàtiwa níbi tí àkòrí tí ìjọba ìpínlẹ̀ Ondo Ọládùnní Odù ti fàjùrò sí gómìnà ìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe yọ orúkọ rẹ̀ sẹ́yìn lára ìgbìmọ̀ fún ayẹyẹ ìsìnkú náà nígbà tí gómìnà Lucky Aiyedatiwa jẹ́ alága ìgbìmọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi lọ́jọ́ ajé àná ìròyìn sọ di mímọ̀ pé níbi ìpàdé náà ni akọ̀wé ìjọba sí ìpínlẹ̀ Ondo Odu àti gómìnà Lucky Ayédàtiwa ti gbéná wojú ara wọn lórí ọ̀rọ̀ orúkọ ti ìgbìmọ̀ náà ṣùgbọ́n àwọn ènìyàn tí wọ́n dàbí àgbààgbà níbi ìpàdé náà ni wọ́n gbìyànjú láti pẹ̀tù sí aáwọ̀ náà ṣùgbọ́n pàbó ni gbogbo ìgbìyànjú wọn já sí. gómìnà òǹkọrin ni ẹnumí àgọ́ gbajúmọ̀ òǹkọrin ní Ṣẹun Kútì ló ti ké sí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé sanwó àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà níbàámu láti gbé igi dínà ìwà ìdìtẹ̀gbà ìjọba ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ tó lọ ní ìbámu bí gómìnà babájídé sanwóolu ṣe fi ọwọ́ òfin gbé ọmọ ológun kan tó tàpá sí òfin ojú pópó pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ta òpin ta ta tàpá sí ohun tó ní ṣe òfin ojú pópó bákan náà ni ó sọ di mímọ̀ wípé irúfẹ́ ìwà yìí ló yẹ kí ó dẹ́kun láwùjọ èyí tí ó lè yọrí sí ìnira fún àwọn ará ìlú àti àwọn olóṣèlú Ṣeun Kútì ló fi ọ̀rọ̀ yìí léde níbi ètò kan pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ pé òun kò fẹ́ mẹ́nuba ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí òun rí ìṣẹ̀lẹ̀ náà lòun kò lè pa ẹnu mọ́ nígbà tí ó bu ẹnu àtẹ́ lu àwọn ọmọ ológun níbàámu ìdúkokò wọn ìdúkokò wọn láti máa fi ayé ni àwọn tó jẹ́ agbórí ẹ̀rọ ayélujára fi ìròyìn léde látàrí bó ṣe ṣe àtìlẹ́yìn fún gómìnà Babájídé Sanwó-Olú lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè France Emmanuel Macron ló ti fi ọjọ́ ìṣẹ́gun yan Gabriel Attal gẹ́gẹ́ bí alákòóso àgbà níbàámu láti fún ìṣèjọba rẹ̀ ní ojú tuntun bákan náà ìgbésẹ̀ náà ló mú kí Gabriel Attal jẹ́ ọ̀dọ́ ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n tí yóò máa kọ́kọ́ rí ààyè nínú ìṣèjọba orílẹ̀-èdè France ṣáájú ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Macron lọ́jọ́ ajé látàrí bó ṣe ṣe ìtẹ́wọ́gbà ìwé kọ̀wé fi ipò sílẹ̀ arábìnrin Elizabeth Boni ẹni ọdún méjìlélọ́gọ́ta lẹ́yìn ọdún méjì nínú ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè France ìgbésẹ̀ tó wáyé ṣáájú ìdíje Olympic tó fẹ́ wáyé ní ìlú Paris orílẹ̀-èdè náà bákan náà ni àwọn ènìyàn ṣì ń retí àwọn ìyànsípò tuntun láàrin ọ̀sẹ̀ yìí láti ọwọ́ ààrẹ Emmanuel Macron fún ọdún mẹ́ta tó kù fún ìṣèjọba rẹ̀ ní orílẹ̀-èdè France lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ahmed musa ló ti sọ di mímọ̀ pé àfojúsùn ikọ̀ agbábọ́ọ̀lù super eagles níbi ìdíje afcon tí yóò máa gbìnàyà lópin ọ̀sẹ̀ yìí lórílẹ̀-èdè ivory coast ní láti gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ afcon wá sí orílẹ̀-èdè nàìjíríà Musa ẹni tó wà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles nígbà tí wọ́n gba ife ẹ̀yẹ AFCON lọ́dún 2013 ní orílẹ̀-èdè South Africa ló ti ní ìgbàgbọ́ wà pé àwọn yóò rí ọwọ́ mú níbi ìdíje náà lórílẹ̀-èdè Ivory Coast torí gbogbo ohun àmúyẹ aláṣeyọrí ni àwọn ní nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọn yóò máa fi igagbága pẹ̀lú àwọn orílẹ̀-èdè bíi Equatorial Guinea Guinea Bissau àti orílẹ̀-èdè olùgbàlejò Ivory Coast ní ìsọ̀rí A ìyẹn Group A tí wọ́n jọ wà bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i alákòóso Túnjí Òjó ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà gbé oríyìn fún ìṣèjọba ológun lórílẹ̀-èdè niger ìjọba ìpínlẹ̀ ondo ti mú ọjọ́ ayẹyẹ ìsìnkú fún olóògbé akérèdọ́lù ṣeun kútì ló ti ké sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà lórí ìwà ìdìtẹ̀gbà ìjọba lẹ́ka ìròyìn ilẹ̀ òkèèrè ààrẹ macron ló ti yan ọ̀dọ́ sí ipò alákòóso ní orílẹ̀-èdè france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 ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀yìn ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa làwọn máa ṣe nǹkan nǹkan ní ṣe wá o ire o ìrìkàbìtì.